kanú àwọn ẹni ìṣíwájú ní àsìkò títí wọn ibn sirin muhammad bin sirin ni àwọn fi ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé wọ́n ní lam yakunu yas'aluna 'anil isnad ìpìlẹ̀ ni pé àwọn àfọ́òkì ń béèrè lọ́wọ́ èèyàn anil isnad nípa pé dárúkọ àwọn tó gba hadith lọ́dọ̀ wọn èyí tán sọ yìí ní ṣe pẹ̀lú hadith anábíwa muhammad sallallahu alaihi wasallam lam yakunu yasaluna anil isnad ìpìlẹ̀ ni pé wọn kì ń béèrè lọ́wọ́ àwọn èèyàn nípa alisnad ta ló gba àwọn hadith yìí lọ́dọ̀ wọn falamma waqa'atil fitna ìgbà tó di pé fitina ṣẹlẹ̀ qalu sammu lana rijalakum wọ́n wá sọ fún wọn yí pé ẹ sọ àwọn tí ẹ gba hadith lọ́dọ̀ wọn fayundhar ila ahli sunna wọ́n wá wo ìgbà tán bá dárúkọ àwọn tán gba hadith lọ́dọ̀ wọn wọ́n wọ àwọn olójó ní sunna ń bẹ fayukhadh hadithuhum hadith wọ́n wọ àwọn tí wọ́n jẹ́ oníbídíà wọn nígbà hadithi àwọn yíò náà tí àwọn afá bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àríwáyàtò anilmubtadi kagbà hadithi lọ́dọ̀ oníbídíà ìyẹn ọ̀rọ̀ anábíwa muhammad sallallahu alayhi wasallam kagbà lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ oníbídíà a rí pé afá yìí sọ fún wa ní pé ìpìlẹ̀ òun wípé àwọn èèyàn akàmọ̀gbà hadithi ni láti ọ̀dọ̀ àwọn sàhábà radiyallahu alayhim láti ọ̀dọ̀ àwọn tabi'un ṣùgbọ́n gbà tó di pé fìtínà bẹ̀rẹ̀ tí ìfẹ́nu bídí oríṣiríṣi tó di pé wà ní àwọn mùsùlùmí àwọn èèyàn àwọn àfá aládìísì wọ́n ní ìkóra dúró wọ́n béèrè ìpè samulana rijalakum hadithi tó kóòtì àwọn wo ni wọ́n já wọn ẹ̀ àwọn wo ni wọ́n gbà wá so wó fi wo ṣé lára àwọn onífìtínà òun lẹni tó gbà wá ni àbí lára àwọn onísúnnà ṣé lára àwọn oníbídíà ni àbí lára àwọn onísúnnà so wọ́n wá gba hadithi àwọn onísúnnà wọ́n fi hadithi àwọn oníbídíà lẹ̀ naam kagbà hadithi anamisọlásán lọ́dọ̀ oníbídíà àwọn àfáà wọ́n ní ọ̀rọ̀ púpọ̀ ìyẹn àwọn àfáà aládìsí wọ́n ní ọ̀rọ̀ púpọ̀ lórí rẹ̀ ẹlòmí ń bẹ tó ṣe pé wọ́n aláwọn òkè ń gba hadithi lọ́dọ̀ oníbídíà lọ́dọ̀ oníbídíà eléyìí wọn a máa fi Imamu Malik wọn a máa fi ti sí àwọn míì wọn ní rárá ìpé Imamu Malik alayhi rahmatullah àwọn náà fọ́ọ̀lù sí abẹ́ àwọn tó ṣe wípé wọn kì í gba rìwáyà lọ́dọ̀ al-mubtadi' oníbídíà tó ń pèpè sí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá aládìísì gẹ́gẹ́ bí al-imam al-khatib al-baghdadi bí wọ́n ṣe finilẹ̀ nínú tíra àwọn al-kifaya bákaná sheikh islam ibn taymiyyah alayhi rahmatullah níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn fatawa wọn fi lẹ́yìn nílẹ̀ bákaná àwọn àfá aládìísì mìíràn wọ́n ní àwọn àfókì ń gba ẹ̀gbà wọn ń gba lọ́dọ̀ al-mubtadi' oníbídíà tó ń pépè sí bídíà rẹ̀ that is àwọn tó wò pé a lè gbẹ ẹgbà owó oníbídíà tó bá ṣe wípé kò pèpè sí bídíà rẹ̀ ṣùgbọ́n tó bá ṣe kó ń pèpè sí bídíà rẹ̀ òun ni ká má gbẹ ẹgbà wá lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó pàtàkì ṣùgbọ́n ẹni yìí ó ń spread bídíà kánípẹ́ ni tí ó mọ spread bídíà ni ṣùgbọ́n mọ̀pọ̀ ní bídíà ni ṣùgbọ́n kò ń ṣe ni tó ṣe wípé ó ń spread bídíà rẹ̀ wọ́n ní ẹgbà hadithi anabi yẹn sallallahu alayhi wa sallam so eléyìí ọ̀gọ̀rọ̀ àwọn afa aládìsí wọn kì í gba rìwáyà lọ́dọ̀ afa àtọ́jú ní bídíà náà kéèsì míì wá ni pé lágbájá ọmọ lágbájá ó gba rìwáyà lọ́dọ̀ èèyàn kan mọ̀tẹ́dì dáyà dẹni lọ́dọ̀ ti tiẹ̀ ó lè mọ́ rẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí mùtẹ́dì ìdáyà that is principle tó gbé kalẹ̀ ipò wo kì í gba hadithi ẹni tó jó ní bídíà tó ń pèpè sí bídíà rẹ̀ principle yìí ó dúró tabawari èèyàn kan tí àwọn àfáà kan kàkún oníbídíà tó ń pèpè sí bídíà rẹ̀ tóun dẹ̀ gba hadithi rẹ̀ àní àmàlà rẹ̀ pẹ̀lú tẹ́lómi ṣe tó sọ nípa ẹni yẹn in tí òun ṣe tó fi kalẹ̀ ní principle òun là á fi máa lò ìpìlẹ̀ nìyẹn torí pé ó ti gbé kalẹ̀ pé òun ò kí ń gbẹ ìgbà wa ẹni tó jẹ́ oníbídíà tó ń pèpè sí bídíà rẹ̀ ó ti gbé kalẹ̀ ipò òun kí ń gbẹ ìgbà wa ẹni tó jẹ́ oníbídíà tó ń pèpè sí bídíà rẹ̀ àwa wo tíra hadithi èyí tó ń gbà a rí i pé àwọn èèyàn kan tí àwọn àáfàá pè ní oníbídíà tó ń pèpè sí bídíà wọn ó ń bẹnu rẹ̀ principle àwọn yẹn kọ́ la fi bá a lo principle jẹ ni torí pé òun lè má rí ẹni yẹn gẹ́gẹ́ bí mubtadi dáìyà ó lè jọ ṣe mistake pẹ̀lú ìlọ consider rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó kì í ṣe dáìyà ṣùgbọ́n ìtafẹ́ ló ń bẹ òun ni wípé àwọn afáà mi gba wípé wọ́n gba rìwáyà lọ́dọ̀ oníbídíà rárá àwọn òun gbà wọ́n gba hadithi lọ́dọ̀ oníbídíà rárá àwọn míì gbà wípé a lè gbà lọ́dọ̀ rẹ̀ tó bá jẹ́ni tó ṣe wípé kí ni kò mọ̀ pèpè síbi díà rẹ̀ àwọn mínú àwọn àfa aládìsí gbà wípé kódà kó mọ̀ pèpè síbi díà rẹ̀ kó mọ̀ pèpè síbi díà rẹ̀ a sì lè gba hadithi rẹ̀ lókùnrin àtà àbá ti mọ̀ sí kazaabu tí ó ń ṣe òkúrò èèyàn tí ó kì í ṣe òkúrò èèyàn sẹlòmí àní lókùnrin ìgbà tí ó bá tiẹ̀ ti gba èyí tó ń sọ̀pọ̀ tìbí díà rẹ̀ wá àwọn míì ní kódà kó gba tó ń sọpọ́ọ̀tì bídíà rẹ̀ tó bá ṣe pé bídíà rẹ̀ yẹn ní nǹkan tó sọ ní agbègbè yẹn ò kí ń ṣe bídíà oní bídíà ní tòótọ́ ṣùgbọ́n lára àwọn nǹkan tí wọ́n dúró lé lórí ìkankan ń bẹ tó ṣe pé súnà gan àpúrúfù nǹkan yẹn àwọn dẹ̀ máa ṣe lápèjúwe nísìn ẹni tó ṣe pé onítàṣẹ yóò lára lára kí ni wọn ò ní pé anything tó bá ní í ṣe pẹ̀lú Ali radiyallahu anhu ní ẹ̀yìn wọ́n ṣe kí ni wọ́n ma fi wọ́n ma mú wá wọ́n parọ́ àwọn mínú ó parọ́ láti lè ṣe kí ni láti lè fi yin Ali radiyallahu anhu kawari hadithi kan lápẹjúwe sí tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀yìn Ali radiyallahu anhu kó wá jẹ́ pé ẹni tí ó gbà wá ẹni tó ṣe pé wọ́n pè ní ṣírí ni ẹni tó gbà wá tó ṣe pé nǹkan yẹn dẹ̀ ní nítorí lẹ́nu súnà náà ni ẹ̀yìn yẹn náà a sọ pé ó ti gbà wá in tó support bídíà rẹ̀ ṣùgbọ́n bídíà rẹ̀ yẹn ni aspect yẹn bí bídíà rẹ̀ nǹkan tí súnà náà fi rin ilẹ̀ ni nǹkan tí súnà tó fi rin ilẹ̀ ni so irú hadithi ah, ah, hadithi tí ó sọ̀rọ̀ ń pa ẹ̀yìn Ali radiyallahu anhu <coughs> so irú yẹ àwọn àfáà wọ́n ló bidia bídíà rẹ̀ tó ń bó jẹ́ pé Adi ibn Thabit lára àwọn tó ṣe wípé wọ́n ló ní tashayyu'u lára ni náà eléyìí aspect kan òun ni táwọn afáà bá ń sọ̀rọ̀ nípa ẹni tí ó jẹ́ aláàbù lára nǹkan tán máa sọ òun pé kó mọ̀ jẹ́ oníbídíà ibi tí yíṣù ti máa ń wà níbi kíní àwọn afáà ládìsí ni sùnwó ni kẹ́nìyàn má jẹ́ oníbídíà ṣùgbọ́n bóòlà ṣe wá ṣe pẹ̀lú oníbídíà tó ṣe pé ó ní rìwáyà tàfàsílù ọ̀rọ̀ àwọn àfá lélẹ́yìí tí a sọ yìí tàfàsílù ọ̀rọ̀ àwọn àfá lélẹ́yìí sọ ẹlòmí wọ́n ṣe kí ni wọ́n aláwọn ní gba rárá àwọn mi ó láwọn ó gbà lókùnmà tí ó bá ti kí ń ṣe òpùrọ̀ èèyàn àwọn mi á ní kí ni lópin ìgbà tó ṣe pé bídíà rẹ̀ ò bá ti kí ń ṣe bídíà tó gbé kúrò nínú islam àgbà hadithi anabi sallallahu alaihi wasallam tí ó ń bẹ lórí rẹ̀ so ló fi jẹ́ wípé tó bá ń sọ̀rọ̀ ń pa in tó jẹ́ àdáàlà aspect bíi bídíà tó máa ń fi ń kún yẹn ó ní àlàyé púpọ̀ tó ṣe kí tí àwọn àfáà máa ń ṣe lórí rẹ̀ so pé kẹ́ni ẹ má jẹ́ oní bídíà so iṣu tó ní tafasilu ṣùgbọ́n tá a fẹ́ lò ń bẹ́ òun ni wípé tá máa sọ̀rọ̀ nípa àdálátù rọ́wí that is ẹni tó gba hadithi wa ipò gbọ́rọ̀ jẹ́ adlu wọ́n fi kún wípé kó mọ́ jẹ́ oníbidíani so bákan náà tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa ẹni tó fẹ́ jẹ́rìí ẹni tó fẹ́ jẹ́rìí níbi iṣu kan irú èèyàn bẹ́ẹ̀ náà wọn ló gbọ́dọ̀ ní àdáàlà wọn ló gbọ́dọ̀ ní àdáàlà gẹ́gbó jẹ́ pé lọ́dọ̀ àwọn tó fẹ́ gba hadisi wa wọ́n sọ pé kí ni ó gbọ́dọ̀ ní àdáàlà bẹ́ẹ̀ náà ni níbi ṣahada náà ó gbọ́dọ̀ ní àdáàlà in fact níbi ṣahada interman stipulate iye ẹni tí yóò jẹ́ avlu tí wọ́n stipulate níbi ìjẹ́rìí níbi kéèsì kan bí a bí ọ̀rọ̀ zina ni bí a bí ọ̀rọ̀ olè jíjà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ojú tí àwọn àfọ́ onírìwáyà gan stipulate lọ ojú tí àwọn àfọ́ aládìsí táwọn stipulate lọ tá a bá rí rọ́wí ẹyọ kan tó jẹ́ ablu ni wọ́n gba hadisi rẹ̀ lópin ìgbà tó ṣe pé kíni tó bá jẹ́ pé ẹni tí ó kì í ṣe tí ó kì í ṣe tí ó ní dọ́pútù bákan náà tó ní dọ́pútù bóyá tí hadisi rẹ̀ ó fi máa bẹ nípò sahih ni àbí tó fi máa wà ní ipò hasan ni yóò yoni kíni yóò ní dọ́pútù bákan náà níbi ṣahada wọ́n máa máa ṣe kíni wọ́n máa ṣe ìṣtirátù onídéédé méjì tó ṣe pé ẹyọ kan ti tó níbi hadith ṣùgbọ́n nibi ìkíní kejì wọ́n sọ̀rọ̀ ń pa tó ń so wọ́n ń sọ wípé nípìnlẹ̀ wọn kì í béèrè lọ́wọ́ àwọn èèyàn nípa wípé àwọn olóńgbẹ́mbi ṣe ní hadithi rẹ̀ ṣùgbọ́n ìgbà tó di pé fìtínà ṣẹlẹ̀ tó di pé bídíà ó di nǹkan tí ó fọ́n ká ó di pé wọ́n á sọ pé kí ni sammu lana rijalakum ẹ jẹ́ ká mọ àwọn èèyàn yín fayunzor ila alisunna fayukhad bi hadithihim wayunzor ila alilbida fala yukhad bi hadithihim so wọ́n wà wọn ní sunna musanadu yẹn wọ́n gba hadithi titi wọn àwọn tó jẹ́ oníbídíà wọn nígbà hadithi wọn so pẹ̀lú àwọn àlàyé tí a ti ṣe àti khilafu tó ń bẹ láàrin àwọn àfá aládìísì lórí lẹ́fù wo la fi lè tọ́lẹ̀rẹ́tì àfó oníbídíà lókùnbà tí ó bá ti kí ń ṣe òkúrò èèyàn tí bídíà rẹ̀ ò dẹ̀ gbé kúrò nínú kíni ò gbé kúrò nínú ìsìláàmù so tàbá òwe ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ ń pa àdálà kò sọ wọ́n sọ̀rọ̀ nípa kí ni adalatu rawi so wọ́n sọ̀rọ̀ nípa èyí tó ń jẹ́ dọ́pítọ̀ rawi wọ́n wo eléyìí kò sí mọ́ ẹ fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n lè pàṣì nípa nǹkan tó ní ṣe pẹ̀lú bídẹ̀ ẹni yẹn àti tí wọ́n lè pàṣì ṣùgbọ́n èyí tí ó kàn mí gangan níbi ọ̀rọ̀ yìí òun ni wípé ṣé aslu níbi mùsùlùmí ṣe àdáàlà ni ẹ́ẹ́ aslu mùsùlùmí ó kì í ṣe àdáàlà èyí ò tako ṣahádàtù allah ila ilallah kò tako ṣahádàtù anna muhammad rasulullah ìgbàtán ní kí wọ́n máa béèrè lọ́wọ́ wọn tí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala tó ní kan máa wá àwọn ṣahádà kò ń ṣe pé torí mọ́ musulmi bẹ̀yẹ ni wọ́n ṣe ṣahádà la ila ilallah kò wọ́n dẹ̀ ṣe ṣahádà anna muhammad rasulullah ṣùgbọ́n ó ní di àlékún láti kà wọ́n kún ẹni tá a sọ wípé rùdúùlù ni wọ́n lọ́dọ̀ àwọn àfá aládìsí ó ní di àlékún mùjáràdù pé yàn kan jẹ́ mùsùlùmí kò tó lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfá aládìsí bákan náà mùjáràdù pé èèyàn kan ó jẹ́ mùsùlùmí kò tó láti máa gba ṣàhádà rẹ̀ kò tó láti máa gba ṣàhádà rẹ̀ nílé ẹjọ́ mùjáràdù pé yàn ṣe ṣàhádà la ilaha illallah ó ṣe ṣàhádà ní muhammad rasulullah kò tó ṣùgbọ́n tá a bá sọ wípé ẹni tó jẹ́ mùsùlùmí ó yẹ kó ní àwọn nǹkan báyìí kó láwọn nǹkan báyìí kó láwọn nǹkan báyìí kéèsì ọ̀tọ̀ nìyíhun ṣùgbọ́n à ń sọ̀rọ̀ ń pa mùsùlùmí tó ń bẹ tá a fẹ́ gba ẹ̀rí rẹ̀ ní ẹjọ́ àbá fẹ́ gba hadithi rẹ̀ àbá fẹ́ ta àmàlà pẹ̀lú rẹ̀ ṣáà ta àmàlà pẹ̀lú rẹ̀ pé onísúnnà ni tá a bá sọ yìí ní àsìkò àwọn sàhábà radwanullahi alayhim a ní ó lọ torí pé àwọn afá sọ pé kí ni asọ̀hábà kulluhum udul àwọn sọ̀hábà udul ni wọ́n èyí tó ní ṣe pẹ̀lú riwáyà nìyẹn ṣùgbọ́n tó bá ní ṣe pẹ̀lú in tó ní ṣe pẹ̀lú ṣàhádà náà wọ́n ṣiṣẹ́ kí ni wọ́n ní wọ́n sì tún béèrè àwọn kankan míì náà ní àsìkò titi wọn náà ní àsìkò titi wọn wọ́n ṣàwọn wádìí kan wọ́n ṣe àwọn àwádìí kan tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣe ṣàhádà ṣùgbọ́n pọ̀ ọ̀rọ̀ ṣe ríwáyà wọ́n ṣe kíni wọ́n gba ọ̀rọ̀ wọn hadithi wọn wọ́n gbà ṣùgbọ́n yìí tó ní ṣe pẹ̀lú wọ́n fẹ́ jẹ́rìí wọ́n á sì ṣe àwọn ìwádìí kan náà ní àsìkò gbà yẹn torí àwọn àfọwọ́mọ sọ̀rọ̀ ń pa ìtànpè ní adalatu zahir bákan náà adalatu batin adalatu batin òun ni pé kán wo ẹni yẹn délédélé délé eléyìí lè ṣòro tó ń bó ti jẹ́ pé kí ni àwọn sọ̀hábà ridwanullahi alayhim ọlọ́run ọba sọ̀rọ̀ ń pa wọn náà dáadáa ọlọ́run ọba sọ̀rọ̀ ń pa wọn dáadáa so uh, al-aslu fil muslim ṣe al-adala ni sheikh sa'id ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n sọ̀rọ̀ lórí yẹn ipe qawlun batil ipe shahada lásán ṣàádàtú Allah ila ilallah wa anna Muhammad Rasulullah kò tó láti lè fi ṣe ìfìbátú àdáàlà fún ẹni tó jẹ́ mùsùlùmí so ìpè mùsùlùmí ló ní súnnà ìpè mùsùlùmí al-aslufil muslim as-súnnà eléyìí náà ní àsìkò àwọn ẹni ìṣíwájú ọ̀rọ̀ tó ṣe pé kí ni ọ̀rọ̀ tí yóò lọ ni ṣùgbọ́n ní àsìkò tá a wà mọ̀ pé oríṣiríṣi àwọn nǹkan òun ló ti wọnú ló ti wọ àárín àwa mùsùlùmí oríṣiríṣi àwọn fírọ́kù ló ń bẹ àti sọ pé ìpìlẹ̀ òun ni àsúnà àwòsàlàfíà eléyìí ó lè àwọn àfáà tán bá dẹ̀ lò ó àwọn ní ó ìyáda rẹ̀ nípa wípé tá a bá ṣe mùláhàdọ̀ tó jẹ́ bí rìbá ìkẹ́fín so ipa wípé then àní lò bẹ́ẹ̀ mọ́ so násìkò tá a wà nísìn àwọn nǹkan tó jẹ́ nǹkan kẹfín pọ̀ jantirẹ́rẹ́ torí àwọn fírọ́kù lórí rànran tó ṣe pé àwọn náà ń bẹ nísìn so torí eléyìí òun ni ló fi jẹ́ pé ọ̀rọ̀ wípé al-aslu fil muslim asunna awisalafiya eléyìí yóò jẹ́ nǹkan tó ṣe pé yóò ṣòro láti lè fi rinlẹ̀ torí pé tá ní ká fi rinlẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé anybody tá a bá pàdé tó pe rẹ̀ mùsùlùmí àá tìrìtì ẹ̀bí wa tó ṣe pé à ń tìrìtì onísùnnà ni whereas ẹlòmíì ó gba ìsìláàmù lọ́dọ̀ ahmadi ẹlòmíì gba ìsìláàmù lọ́dọ̀ shuri ẹlòmíì gba ìsìláàmù lọ́dọ̀ ashari ẹlòmíì gba ìsìláàmù lọ́dọ̀ mu'tazili ẹlòmíì gba ìsìláàmù lọ́dọ̀ khariji so if tí ẹni tán gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ bá jẹ́ khariji ó túmọ̀ sí pé irú ìsìláàmù tí ẹnìyẹn náà gbà yóò máa jẹ́ ìsìláàmù àwọn khawariji yóò máa jẹ́ ìsìláàmù tí àwọn ṣíà ń ṣe tó ẹ pé ṣíà ni yóò mọ̀ jẹ́ islamu tó ṣe pé àwọn àṣáírà ń ṣe yóò mọ̀ jẹ́ islamu tí àwọn onísúfí ń ṣe kò kí ń ṣe islamu tí anabi sallallahu alaihi wasallam tó ṣe tó fi kó àwọn sahaba radwanullahi alaihim islamu tó ní bídíà nínú lẹ́ni yóò mọ̀ ṣe tó nípa àwọn tó gba islamu lọ́dọ̀ wọn náà oníbídíà ni tó padà wá mọ̀ pé àṣẹ ah, ìsìláàmù tó ń ṣe yìí ìsìláàmù tí ó ní ọ̀gọ̀rọ̀ àbí tó ní ọ̀pọ̀lọpọ̀ bídíà nínú ni so irú èèyàn bẹ́ẹ̀ a sọ pé mubtadi'i náà ni àmì ni lẹ́pọ̀sì ni ṣùgbọ́n mubtadi'i ni àmì ni ṣùgbọ́n mubtadi'i ni oníbídíà ni irú eléyìí ni ṣe ìsáìmù tèmi alẹ́ rahmatullah làwọn náà tọ́ka sí i pé ẹlòmíì wọ́n lọ ṣe wáàsí nílùú kan ṣùgbọ́n oníbídíà ni wọ́n so àwọn èèyàn kan jẹ́ kèfèrí kan wà gba islam lọ́wọ́ so wọ́n wà di kí ni muslimin mubtadi'in wọ́n di musulmi ṣùgbọ́n oníbídíà ni wọ́n torí pé ọ̀dọ̀ ẹni tán ti gba islam oníbídíà náà ni sheikh zayd ibn taymi alayhi rahmatullah wọ́n ní kán jẹ́ musulmi oníbídíà ó bẹ́tà fún wọn ju pé kí wọ́n jẹ́ kèfèrí lọ torí pé wọ́n ti múùfù kúrò lẹ́vù kan bọ́sí lẹ́vù míì tó dáa ju lẹ́vù tán wà lọ so irú eléyìí a nǹkan tó ṣe yí pé yóò rìn ilẹ̀ ni káwá sọ yìí pé gbogbo mùsùlùmí a sọ pé kí n súnnà nípìnlẹ̀ ní ìsìn ó ṣòro láti sọ láyé jọun ní àsìkò àwọn sọ̀hábà radiyallahu alaihim nípìnlẹ̀ eléyìí èyí tó jẹ́ reality nìyẹn ṣùgbọ́n létà ìgbà tó di pé fìtínà ṣẹlẹ̀ ó di pé nǹkan change àwọn èèyàn kan ìsìláàmù tó ń ṣe ti di ìsìláàmù tó ní bídíà nínú so àwọn kan àwọn sì dúró ti islam òdodo tó jẹ́ islam sunna so nísìnyí èyàn wà kíáfù láti máa wò pé á ah, mùsùlùmí lélẹ́yìí o ṣùgbọ́n irú islam wo ló ń ṣe kódà ẹlòmí islam tó ń ṣe gan islam tí ó jẹ́ islam kúfúrú ni òní islam tẹ́lómi ń ṣe that is Islamu tó ṣe yí pé tá a bá ní ká wò ó kúfúrú ń bẹ nú rẹ̀ tó ṣe kìíní so tí wọ́n bá ka fara ẹni yẹn nítorí kìíní al-udhu ikú wọn fún ní excuse ipa jáàlù rẹ̀ ni so eléyìí yóò jẹ́ pé torí pé kìíní torí pé wọ́n rí pé oníjáàlù ni náà ọ̀rọ̀ yìí kò ṣe ọ̀rọ̀ tí ó le kókó ṣùgbọ́n akànyà lọ́bẹ̀ẹ́ in tó mú wáyà lọ́bẹ̀ òun ni pé ní àsìkò anábíwá muhammad sallallahu alaihi wa sallam àwọn munafiki náà ń bẹ ṣùgbọ́n wọ́n kéré òǹkà àwọn munafiki kéré as compared to àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn tó dẹ̀ jẹ́ mùsùlùmí ń gbà wọn lásìkò anábí sallallahu alaihi wa sallam onísúnnà ni wọ́n so tá a bá al-aslu fil muslim as-sunna ọ̀rọ̀ tí ó correct ni tá a bá ní ká wo àsìkò yẹn al-aslu fil muslim asnadamu sunna aw tawakuf aw tathabut eh? òun ni àsìkò tá a wà that is kí a ṣe tathabut àbí ká tawakafa títí di ìgbà tó ṣe pé nǹkan fi hàn sí wa àsìkò tá a wà yìí ni so àwọn àfáà tán bá sọ yí pé súnà ni àfitá abára wọn nǹkan tí yóò mú wa fẹ́ sọ nǹkan mi wọ́n ti kọ̀ ìyáda rẹ̀ àwọn àfáà tán sọ yí pé kò kì í ṣe súnà tẹ́ni tàfà bùtù ni àwọn náà ọ̀rọ̀ wọn náà ń jọra wọn so eléyìí àlè sọ alalitlak àdèlè gba àdànù náà alalitlak àsìkò làwò ṣùgbọ́n tá a bá sọ yí pé al-asku muslim òní as that is ipe tó yẹ kí mùsùlùmí jẹ́ èyí nǹkan ní jù ó yẹ kí mùsùlùmí jẹ́ onísúnnà ni ṣùgbọ́n à ń sọ̀rọ̀ lórí àwọn mùsùlùmí tá ń pàdé tá ń bá tá ń pàdé tá ń rí ṣé a tírìtì wọn gẹ́gẹ́ bí onísúnnà tá a bá ti rí wọn a bá tírìtì wọn gẹ́gẹ́ bí oníbídíà a ní eléyìí èèyàn ní láti confam èèyàn ní láti tàtàbátà gẹ́gẹ́ bí Ibn Sirin na ṣe sọ ipe ah lam yakun yas'aluna an al isnad falamma waqa'at al fitna qalu sammu lana rijalakum fayunzar ila ahli sunnah fayukhadh bi hadithihim وينظر إلى البدعة فلا يؤخذ بحديثهم ìkankan ló sún wọn dé lẹ́bùn tí ó fi di pé wọ́n wà cautious nípa ọ̀rọ̀ gbígba hadith ìkankan ló mú wọn wà cautious ló fi di pé kí ni wọ́n ń ṣọ́ra láti gba hadith tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ń ṣọ́ra báwọn tẹ́lẹ̀ ìṣọ́ra ò tó báwọn nípa gbígba hadith ṣùgbọ́n tí bídí àwọ tó di kó ṣẹlẹ̀ ó di pé wọ́n ń ṣọ́ra so in tí wọ́n lò ń bi rìwáyà nǹkan tó ṣe wípé níbi ṣàhádà náà ó ń bẹ pé kéèyàn wà cautious níbi ṣahada nípa pé ọ̀rọ̀ pé ẹ̀kan ṣe ṣahada tó Allah ilá ilọ́lá wa ní Muhammad Rasulullah atalaya nabi sallallahu alaihi wasallam kò ń ṣe nǹkan tó ṣe wípé ó tó láti gbẹ ẹ̀rí yàn ó nídìí àlékún ṣùgbà tó di àsìkò rìwáyà náà tó di pé wọ́n rí páwọn kankan ó ti àwọn dáùtù kan ti wọlé so wọ́n ṣe kí ni wọ́n wà cautious so the same thing náà ní àsìkò tá a wà yìí náà ní àtàwọn àsìkò tó ṣíwájú àsìkò wa yìí ìsọyípòkè àfẹ́ta àmàlà pẹ̀lú ìyẹn kan pé onísúnnà ni ó ní the caution ìyẹn ní láti ṣàwọn ìwádìí kan before ká tó conclude wípé ẹni tí ó jẹ́ onísúnnà ni gẹ́gbẹ́ jẹ́ pé ọ̀rọ̀ ṣahada lásìkò anamisọ́lá asọ́mọ́tàsíkò àwọn sọ̀hábà dàtí ìsí pé wọ́n ń gbẹ̀rí yàn ẹni tó jẹ́ mùsùlùmí ó yẹ kó jẹ́ ẹni tí yóò mọ sòdodo tí ò ní parọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí yẹ kó jẹ́ nìyẹn ṣùgbọ́n nítorí wípé àwọn èèyàn wọ́n lè ṣe kíni wọ́n lè parọ́ wọ́n lè ṣe léyìí so ó di pé kíni wọ́n ìyẹn ni ó jẹ́ nǹkan tí wọ́n fi kún lásìkò yẹn wọ́n sọ ipò kẹ àgbogbo mùsùlùmí tó bá ti dé kankan máa gba ṣàhádà rẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ gbogbo mùsùlùmí tó bá ti dé kankan máa gba ṣàhádà rẹ̀ bẹ́ẹ̀ so ní àsìkò yẹn wọ́n fi àwọn nǹkan yẹn kún ìpani láti tàfà bùtù ń pa ẹni yìí ká ṣe wádìí ń pa ẹni yìí ṣe abdu ní ìtòní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ṣe ṣàhádà ìpín ọ̀fẹ́ gba ẹ̀rí yẹn ṣùgbọ́n tó ti ti rìwáyà náà wọ́n fi kún so láti sọ pé èèyàn kan onísúnnà ni kò ń ṣe onísúnnà náà a nídìí láti ṣe ìwádìí ìyẹn yàtọ̀ sí wípé in yẹ kí mùsùlùmí jẹ́ ó yẹ kí mùsùlùmí kó jẹ́ ni tó ṣe wípé kò ní máa parọ́ ó yẹ kí mùsùlùmí kó jẹ́ onísúnnà kó má jẹ́ oníbídíà ṣùgbọ́n àwọn mùsùlùmí tán ń bẹ ní àsìkò kọ̀ọ̀kan ṣògbó ni a ṣe ṣe ìdájọ́ lé wọn lórí so eléyìí òun ni nǹkan tí mo rò pé wọ́n ń discourse nípa rẹ̀